ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì yorùbá digital library Ajibola ọmọ ọ̀sìn ojoojúmọ́ ló ń rorin idẹ fìtílà elépo ni o fìtílà elépo ajibola ọmọ ọ̀sìn tó ń fi ojoojúmọ́ rorin idẹ lọ́sẹ̀ yìí àlọ́ àpamọ̀ tí a máa gbé yẹ̀wò òun ni a ní kó wá jẹran ó jẹran a ní kó wá jẹgun ó jẹgun a ní kó wá lá omi tóóró ó léyìn òun ò ká a a ní kó wá jẹran ó jẹran a ní ó wá jẹgun ó jẹ a ní ó wá lá omi tóóró ó léyìn òun ò ká ẹni tó bá mọ ìdáhùn sí àlọ́ àpamọ̀ yìí kí o fi sísàlẹ̀ kí gbogbo wa kí a jọ kọ́gbọ́n nínú ìmọ̀ àwọn baba ńlá wa tí ó ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ àṣà Yorùbá ò gbọ́dọ̀ kú o títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a ó máa wo ìdáhùn àlọ́ àpamọ̀ yìí ire o.